róòmù orí kejì kò sí àwáwí kankan fún ọ ìwọ tí ò ń dá ẹlòmíràn lẹ́jọ́ ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ nǹkan gan-an tí ò ń torí rẹ̀ dá ẹlòmíràn lẹ́jọ́ ni ó fi ń dá ara rẹ̀ lẹ́bi nítorí ìwọ náà tí ò ń dáni lẹ́jọ́ ń ṣe àwọn nǹkan gan-an tí ò ń dá ẹlòmíràn lẹ́bi fún ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run ní ẹ̀tọ́ láti ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú nǹkan wọ̀nyí ìwọ tí ò ń dá àwọn ẹlòmíràn tí ó ń ṣe nǹkan wọ̀nyí lẹ́jọ́ tí ìwọ alára sì ń ṣe nǹkan kan náà ṣé o wá rò pé ìwọ ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run ni àbí o fi ojú tẹ́ńbẹ́lú ọ̀pọ̀lọpọ̀ oore Ọlọ́run ni àti ìfaradà rẹ̀ àti sùúrù rẹ̀ o kò mọ̀ pé kí o lè ronúpìwàdà ní gbogbo oore tí Ọlọ́run ń ṣe ṣùgbọ́n nípa orí kankan àti agídí ọkàn rẹ̀ ò ń fi ìbínú ọlọ́run pamọ́ fún ara rẹ títí di ọjọ́ ìbínú àti ìgbà tí ìdájọ́ òdodo ọlọ́run yóò dé ọlọ́run yóò san ẹ̀san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò fi ìyà ìnípẹ̀kún fún àwọn tí ń fi sùúrù ṣe iṣẹ́ rere nípa lílépa àwọn nǹkan tí ó lógo tí ó sì lọ́lá àwọn nǹkan tí kò lè bàjẹ́ ṣùgbọ́n ní ti àwọn tí ó jẹ́ pé ti ara wọn nìkan ni wọ́n mọ̀ àti àwọn tí kò gba òtítọ́ àwọn tí wọ́n gba ohun burúkú ọlọ́run yóò fi ìbínú àti ìrunú rẹ̀ hàn wọ́n yóò mú ìpọ́njú àti ìṣòro bá gbogbo àwọn tí ó ń ṣe iṣẹ́ ibi àwọn júù ni yóò kọ́kọ́ kàn lẹ́yìn náà àwọn gíríkì ṣùgbọ́n yóò fi ògo ọlá àti àlàáfíà fún gbogbo àwọn tí ń ṣe rere àwọn júù ni yóò kọ́kọ́ fún lẹ́yìn náà yóò fún àwọn gíríkì nítorí ọlọ́run kì í ṣe ojúṣàájú gbogbo àwọn tí wọ́n bá dẹ́ṣẹ̀ láìlófin láìlófin náà ni wọn yóò kú gbogbo àwọn tí wọ́n mọ òfin tí wọ́n sì dẹ́ṣẹ̀ òfin náà ni a ó fi ṣe ìdájọ́ wọn kì í ṣe àwọn tí wọ́n gbọ́ ohun tí òfin sọ ni ọlọ́run ń dá láre àwọn tí wọ́n ń ṣe ohun tí òfin sọ ni nígbà tí àwọn tí kì í ṣe júù tí kò mọ òfin bá ń ṣe ohun tí òfin sọ bí nǹkan àmútọ̀runwá bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò mọ òfin wọ́n di òfin fún ara wọn irú àwọn wọ̀nyí fi hàn pé a ti kọ iṣẹ́ ti òfin sínú ọkàn wọn ẹ̀rí ọkàn wọn ń ṣiṣẹ́ nínú wọn àwọn èrò oríṣiríṣi tí ó wà nínú wọn yóò máa dá wọn láre tàbí kí ó máa dá wọn lẹ́bi ní ọjọ́ tí ọlọ́run yóò rán jésù láti ṣe ìdájọ́ ohun ìkọ̀kọ̀ gbogbo tí ó wà nínú ènìyàn gẹ́gẹ́ bí ìyìn rere tí mò ń wàásù ìwọ tí ò ń pe ara rẹ ní júù o gbójúlé òfin o wá ń fọnu pé o mọ ọlọ́run o mọ ohun tí ọlọ́run fẹ́ o mọ àwọn ohun tí ó dára jù nítorí a ti fi òfin kọ́ ọ o dá ara rẹ lójú bí ẹni tí o jẹ́ amọ̀nà fún àwọn afọ́jú ìmọ́lẹ̀ fún àwọn tí ó wà nínú òkùnkùn o pè ara rẹ ní ẹni tí ó lè bá àwọn tí kò gbọ́n wí olùkọ́ àwọn ọ̀dọ́ ẹni tí ó mọ àwọn nǹkan tí ó jẹ́ kókó àti òtítọ́ tí ó wà nínú òfin ìwọ tí ò ń kọ́ ẹlòmíràn ṣé o kò ní kọ́ ara rẹ ìwọ tí ò ń wàásù pé kí ènìyàn má jalè ṣé ìwọ náà kì í jalè ìwọ tí ò ń sọ pé kí ènìyàn má ṣe àgbèrè ṣé ìwọ náà kì í ṣe àgbèrè ìwọ tí o kórìíra òrìṣà ṣé o kì í ja ilé ìbọ̀rìṣà lólè ìwọ tí ò ń fọnu pé o mọ òfin ṣé o kì í mú ẹ̀gàn bá ọlọ́run nípa rírú òfin ó wà ní àkọsílẹ̀ pé. orúkọ ọlọ́run di orin sáátá láàrin àwọn tí kì í ṣe júù nítorí yín. ìlà tí o kọ́ ní àǹfààní bí o bá ń pa òfin mọ́ ṣùgbọ́n tí o bá rú òfin bí àìkọlà ni ìkọlà rẹ rí ǹjẹ́ bí aláìkọlà bá ń pa àwọn ìlànà òdodo tí ó wà nínú òfin mọ́ a kò ha ní ka àìkọlà rẹ̀ sí ìkọlà ẹni tí a bí ní aláìkọlà tí ó ń pa òfin mọ́ ó mú ìtìjú bá ìwọ tí a kọ òfin sílẹ̀ fún tí ó kọlà ṣùgbọ́n síbẹ̀ tí ó jẹ́ arúfin kì í ṣe nǹkan tí òde ara ni ènìyàn fi ń jẹ́ jù bẹ́ẹ̀ ni ìkọlà kì í ṣe kí a fabẹ gé ara ṣùgbọ́n láti jẹ́ Júù tòótọ́ jẹ́ ohun àtinúwá ìkọlà jẹ́ nǹkan ti ọkàn nǹkan ti ẹ̀mí ni kì í ṣe ti inú ìwé ìyìn irú ẹni bẹ́ẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run kì í ṣe ọ̀dọ̀ ènìyàn.